mẹ́ta yóò kú méjì hmm. nígbà tó tán ọlọ́nkà máa ń nú àwọn tí ó jọ parí ẹ̀ àmín wọ́láàánú ọlọ́run láti rí rẹ̀ àtọ̀rọ gáfàrà lórí pípẹ́ tí a pẹ́ díẹ̀ àkọ́kọ́ náà ibi tí a ti ń wá ìgbèríko ni ó nasẹ̀ díẹ̀ ó sì rínú. ṣùgbọ́n bí ìbá bẹ́ẹ̀ ti ìlú kan lọ ìlú mi tó bá ti pìrìpìà rẹ̀ náà yóò sì dédé hmm. lágbára ọlọ́run àti wo n ti ń fà léni sìn pẹ̀lú ògo ọlọ́run kò ní rí bẹ́ẹ̀ mọ́. Insha Allah. aago méjì tí tafsiri bẹ̀rẹ̀ náà lágbára ọlọ́run lágbìyànjú kọ́mọ bẹ̀rẹ̀. Insha Allah. kọ́balẹ́kẹ́ọ́lá kó wà wà lọ́wọ́ lórí ẹ̀. àmín. a ti sì máa kó lé lójú ọ̀nà àwọn ọ̀nà ní ìsìn látara pé gbogbo tí ó bá padà da ìkọ́kọ́ ní gbọ̀ngàngbọ̀ngàn ìjọba wọn ń se títì àwa náà ní kọ́lọ́n sì jẹ́ ká lò ó a ṣàfaradà ni faradà ni kò sí tí ó da láyé tí ò ní ìdí àfaradà tó ẹ pé kò tún sí à ń ṣe títì táà tó máa lọ tàwáàfù ni a tún débi ṣáájú àsìkò ṣùgbọ́n àìsẹ̀ yípo yípo yípo yípo lọ àtòríbi dẹ́ kò dẹ̀ sábúrú kankan bẹ̀ àwa la pèpè ara wa a fi lé àsìkò tàbá ń jáde ni tàbá pé bó ṣe wà náà ni kọ́ máa wà lọ àfẹ́ kó chẹ́ǹjì náà nìyẹn a sàfàdàdà ni wọ́n fẹ́ jẹ́ kí lè wá ó dáa èèyàn kọ̀ọ̀kan sí yàtúyàtú náà kó tó wá dìbò dáa àkí ọlọ́run lára àwọn tí ń gbìyànjú àti túlù ṣe kọlọmọdé táyé tí wọn náà ṣe. ìjọba tí ń bẹ lóde yìí ó ń gbìyànjú tí àbá ní sàbòsí ìyẹn kan dáadáa kọ́mọkùbì kan lódodo ọlọ́run lè yọ̀ǹda ọ̀rọ̀ sísọ fáwọn wọn máa ń sọ̀rọ̀ ọlọ́yọ̀ǹda ah, rẹ̀ fún ọlọ́run sí wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ hmm. bẹ́yà ń pa kí wọ́n jẹ́ ojúlówó ọmọ ìbàdàn ó ṣe rí nù bàbá bẹ́ẹ̀ bá rọ ọmọ ìbàdàn tí ò bá mọ̀rọ̀ sọ ah. ọlọ́run kan fi sọ lánìí hmm. kọ́ mọ̀rọ̀ sọ òun náà ni ẹ gbọ́ tí wọ́n bá ń kíyà pé ìbàdàn mèsì hmm. ìbàdàn mèsì kò tó wá gọ̀ ìbàdàn mèsì kò gọ̀ ó kì wá nìyẹn ẹ ń bá tó lábala ọ̀rọ̀ sísọ yóò sàbámọ̀ kan ìjọba tuntun náà tó wá ń bọ̀ Eh, gọ́fúnà tuntun wa Ṣèyí Mákindé tí wọ́n ti fi ìfẹ́ hàn sí ẹ̀sìn Islam táwa wà ń bẹ̀ wọ́n nawọ́ ọ̀fẹ́ wọ́n nawọ́ ọ̀fẹ́ sí Islam kọ̀tùlù bí wọ́n débẹ̀ kọlọ́njẹ́ wọn lè máa bá bẹ́ẹ̀ lọ kọlọ́njẹ́ wọn náà ọlọ́njẹ́ wọn orí ṣe. àmín. àwa àfa tàbí àwa mùsùlùmí a jẹ́ olóṣèlú mùsùlùmí ló yẹ ká jẹ́ àsìbọ̀dọ̀ jẹ́ yorùbá àbúrò jẹ́ mùsùlùmí ni lódodo ọlọ́nsẹsẹ ayé nìyẹn ìyẹn lè níbi tó like tó fèsì àmọ́ tọ́lọ̀ ń bá ti gbọ́rọ̀ kábi tó fẹ́ hmm. mùsùlùmí ju bájú sẹ́lẹ̀ ni. Allahu akbar. olóṣèlú ni ò ní rí dáadáa kankan síbi tí ọba láìkì kọ̀láìkì ibì kan kì í ṣe ní ẹgbẹ́ rẹ̀ ní ẹgbẹ́ ń ṣe dáadáa olóṣèlú ò rí sí dáadáa láyé rí ah. ara ti ń dààmú wa nàìjíríà tí àwa wà nìyẹn tí ẹ má fi jọ dìbò tọ́lọ́sì pé fẹ́ nìkan bí ó ṣe rí ṣe lókù tí ẹ jọ gbárùkù tí bí ẹnìkan bá dépò tí wọ́n sánà kọ́mọ̀rì ṣe níjọ́ wọn náà bá dépò ọlọ́run yẹn tí ò ní jẹ́ wọn náà orí tiwọn náà ẹ̀san ní ń gorí ẹ̀san gómìnà tuntun omi tuntun kọlọ̀bá ní ṣe bẹ́ẹ̀ àmín wọn dídébọ̀ wọn sọ̀yìn ọlọ́run o èmi sì mà pé oore ní ọ̀padà jẹ́ fáwa mùsùlùmí ẹ jẹ́ kájọ máa wò bọ̀ ẹ rí bá dùpẹ́ sọ́mà àlejòlá afàdúrà tí anibutọ́lọ́ ń bá rí pé yọ́ da kó bá ní gbé ká ó dẹ̀ gbé ká bìkan ibi tó bí ó da nìyẹn ntòkù ni pé káwa máa bẹ̀ lọ́hùn. ó sì bẹ́ẹ̀ mọ̀nà. ẹ kó lọ́n fún wọn ṣe. àmín. ní kúmọ̀ ni pé ní ọdún yìí ní tafsir a fẹ́ gbé àwọn nǹkan yẹ̀wò ńbẹ̀ a fẹ́ tú ọ̀rọ̀ ọlọ́run níwọ̀n bá bó bá sì gbà wá láàyè kọ́lọ̀ ó fi yé wa àmín àwọn afẹ́ yà sọ́tún àti sósì ní yíyà tó dáa nínú ẹ̀ ń bẹ afẹ́ fi àwọn nǹkan kan ṣàǹfààní fún jàmá nítorí pé a rí pé kò sífà tí èèyàn nídi àdúrà àmọ́ lásìkò tá a ti ẹwà yìí a nídi ẹ̀ púpọ̀. haja. lókè ń sálẹ̀ ìròyìn tá à ń gbọ́ òdùnmọ́ wa nú. ó security. Oh àfọlọ́n. àwọn àgbàlagbà nílẹ̀ yorùbá sì ní ojú tí bá ń pa ojú gbà ẹ ni òwe ńlá ní fa fún un. à ń gbọ́rọ̀ pípa àyàn gbígbé èèyàn lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ à ń gbọ́ tuntun tuntun bí ọ̀nà bọ̀rọ̀ ní lọ́nlọ́nlọ́n jama ó ti wọlé gẹ̀jẹ̀ àwọn èèyàn kárìnkárìn táàrọ̀ wípé àwọn gangan ni immunity hmm. tí mú nǹkan míì tí ìfẹ́dẹ̀ ẹgbẹ́ wọn àwọn gangan ní nǹkan gbé ń sìn káàsà lódìdí gbígbé ẹni tí wọ́n gbé lọ́nà ọ̀sìn yìí nílọ́lọ́ yìí àmọ̀lẹ̀rò pé wọ́n lè bọ́wọ́ tí àwọn eléyìn bá ń bọ́wọ́ tálíkà yòókù ńkọ́ gbígbé èèyàn pípa èèyàn kíkà èèyàn mọ́lé káwọn èèyàn sùn lálẹ́ tí wọ́n dẹ̀ jí sálì kìámọ̀ ó ti wá ń súnmọ́ ó ti ń pò lẹ́nu ilẹ̀ haúsá nìkan ó ní ìdí kábẹ́ lọ́run dáadáa anabi wa sallallahu alaihi wa sallama wọ́n dẹ̀ jíṣẹ́ pé fún wa nínú rọ̀mùdánà yìí lágbára ọlọ́run anabi ṣàlàyé bá a ṣe lo àsìkúnàláhù wà ní màlúwàkè ó ṣàlàyé fún wa tí bá ṣe tafsiri tí a ń ṣe níbàámu ti súnà àwọn àfáà ní sọrú ẹ̀ síta ní yànyàn láíláí wọ́n máa dá nǹkan wọn lò wọ́n sì máa ṣe wọ́n sì máa ṣàlàyé ẹ̀ fún àwọn kan tí a bá súnmọ́ wọn bóyá máa kí wọn bóyá èèyàn wọn àmọ́ mm, mm. ẹ ká fi sílẹ̀ ọlọ́run wọ́n jẹ́ burú ẹlòmíì sáfà oníṣẹ́ ọwọ́ ni alákọ̀wé ni olówó ni àmọ́ ọlọ́run fi àṣẹ sórí ahọ́n rẹ̀ wàláhì tó bá pe ọlọ́run sàtí à ń dá lóhùn hmm. bóyá irú àwọn yẹn irú àwọn nǹkan ìbá bọ́ sí wọn lọ́wọ́ ni wọ́n sì sọ ọlọ́run sì gbà á ni wọ́n fi dáàbò bo gbogbo state gbogbo country ọ́fíìsì lọ́dẹ̀ wà ìdí òwò lọ́wà ó sì lè dé pàrọ̀ fáà náà lọ́lọ́run ó lòun sábàbí nítorí pé gbígbà gbígbà àdúà pẹ̀lú májẹ̀mú ni bí àfa bá tẹ̀lé májẹ̀mú tádùn àfi gbà tí bá ń bẹ lọ́run yóò gbà bá bàbá kọ májẹ̀mú sílẹ̀ ìdíláwà ní mọ́rí ìgbéròmọ̀ sẹ́nu ìmọ̀ fàáfà àṣiṣẹ́ ṣe kò sọ́ di kádùá rẹ̀ ó gbà nígbà tí ó tẹ̀lé májẹ̀mú. Hmm. oníṣòwò onípákó aláṣọ tarintarin onípaanu yóò sì gbọ́ ọba àlekẹ́ ọlá lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì máa gbọ́ kí ló fà á ọ̀tẹ̀lẹ́mọ́jẹ̀ mọ́tàdúrà fi gbà tó bá rí bẹ́ẹ̀ lágbára ọlọ́run nínú ramadana yìí àfẹ́jù síta insha Allah a sọ bá nàbí ṣe gbóǹgangan sí máa lò sallallahu alaihi wasallam àtàwọn ọ̀rọ̀ míì náà àtàwọn ọ̀rọ̀ mìíràn kọ́lọ́mọ́sà yọ̀ǹda. gbogbo wọ́n ń gbọ́rọ̀ yìí. akúkú mọ̀ yìí pé atọ̀rọ̀ lẹ́sìn ọba ìgbà atọ̀rọ̀ lọ́dún yìí náà pé àkọ́kọ́ náà kò fi sọ ẹ̀sọ́ wa. atọ̀rọ̀ lẹ́sìn ọba àwa náà ilé àwa ní dọ̀ta àwa náà fi lọ́dún yìí o. ẹ sì wo bí àwọn èèyàn ṣe bọ́ sọ́run níjọ́ wọn àtàwọn èèyàn kọ̀ọ̀kan ní máa lọ ọ̀run èèyàn kọ̀ọ̀kan tí kan bá lọ́run wọ́n kàrà máa sì kí wọ́n kàrà máa ti tí àwọn èèyàn ma sáfòkù tí wọ́n ma wùkú lọ́ọ̀kan lọ́ọ̀kan lọ́ọ̀kan pé àà ah! látàkì ní wọ́n kú ń bẹ̀ tí a bẹ̀ lè rí déètì súnmọ́ra wọn pé àà ah! nígbòtẹ́ nìkan náà kú ń bẹ̀ àbáwọn wọ́n dòdò sọ ni pé nù ta ẹnìkan kúmbẹ̀ tó a kúmbẹ̀ lọ́dún ni ah, ah. ọlọ́run làwa o eh. ẹwù yẹn jí lọ́rùn nìsí. sífìrì sífìrì ni. kọ̀ǹtínà ní kùnyà lọ́rùn báyìí. tó ń ti bẹ́ẹ̀ ó lẹ̀ yọ wá sílẹ̀ ó là wá. àtàwà àtàyà àtọmọ àtọmọ kí wà táwọn afá àti gbogbo wa a sì rúlà. Ah. àyè pé ẹja tó múra sádùn àkàtúnṣe èyí tá a rò fún òtí padà ti gbà gbogbo àwa lùfà ọlọ́ngbà fún wa o ní ìpínlẹ̀à ọlọ́ngbà fún yín o ẹ̀yin oníṣòwò ọlọ́ngbà fún yín o oníṣòwò ọlọ́ngbà fún yín o alákọ̀wé gbogbo wa lọ́kè délẹ̀ ọmọsàgbàgbà fún wa la hawla wala quwwata illa billah lánàá aka àyà mẹ́ta àyà mẹ́ta yẹ ìtọ́ ń tú tọ́lọ̀ fi bá wa sọ náà ni bí àwọn ọ̀bẹ bọ bí wọ́n ṣe rún ẹbọ wọn wọn rún mọ́ ọlọ́run wọn lọ́lọ́run ló ní káwọn máa ìmọ̀ dáadáa lálẹ́ ẹbú ìmọ̀ pé tí òjé wọlé wọ̀ wọn lọ́lọ́run náà ni aya mẹ́tẹ̀ẹ̀ta yìí ń sàlàyé àti bọ́lọ́n sì wá gbé àrùjáre lé wọn lórí tó fi àrùjáre káńtà wọn ó sì fi káńtà wọn ni tó sáfi dágbó ọ̀rọ̀ wọn nù ọ̀nà ẹ̀mẹ̀tẹ̀ta iná lọ wà àlàyé rẹ̀ níwọ̀n bá láwà tú lónìí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim al-munasaba ẹ lọ bí tafsir wa bayan at-tafsir wal bayan نعم هذه شبهة تشبث بها المشركون في شركهم وتحريم ما حرموا فإن الله مطلع على ما هم فيه من الشرك والتحريم لما حرموه فأخبر بما سوف يقولونه wọ́n ní àyàtà àkàyẹ wọ́n ní àwọn ọ̀bẹ̀bọ wọ́n fi rújúrújú wọ́n fi bì mọ́ wọ́n so rújúrújú mọ́ ẹbọ wọn àti ìmọ̀ pé nǹkan léèwọ̀ wọ́n fi di wọ́n so mọ́lọ́run pé ọlọ́run ni gbogbo ń bá fẹ́ bà nǹkan jẹ́ iná ní máa wẹ tí ó gbé kọ́ lọ́rùn kí ó lè bá rí ìbàjẹ́ ọ̀sẹ̀ tí wù àbàjẹ́ tí ò ní wá ní tí ìsọ̀pọ̀tì ara ẹ̀ ẹ̀gbọ́ tó ní ajégbodò wọ́n máa wẹ́ ní kúra wọ́n ní wọ́n sì sọ lọ́nà tẹ́ pé tí ìbá gbé yàn bá nílà ká ìdáadáa wọ́n fẹ́ mú yàn mọ́lẹ̀ nígbà máa fẹ́ fún ọ wípé ọ̀dà náà kí ni kí ń ṣẹlẹ̀ lókè pẹ̀ tọ́lọ̀hún òrí sọ fún ná kí ló ń ṣẹlẹ̀ lókè pẹ̀ tọ́lọ̀hún òrí tó bá dáhùn kúrò sí ọ̀dà kí ni pa ọlọ́run ọ̀ka láti yí padà tó bá ní òsì a lè jẹ́ pé kò dùn mọ́ nú táwọn dẹ̀ máa ṣe kó sì máa wà wọ́n ràn ẹ̀wù bí ọlọ́run ní màá ń pa ẹ̀ hmm. làwọn afá súnà pàpàjù lọ aṣáájú wa àlífà kejì ló fi kọ gbólóhùn kan tó jẹ jáde lásìkò rẹ̀ pé mùsùlùmí gidi kì í máa sọ ò kéèyàn débi kan nísìnyí kápẹ́ à ẹ ti débi à ọlọ́run ló mú un wá. ọ̀dàrí yà tẹ́ẹ̀dì ní aago méjì ọlọ́run mú un débẹ̀. mi ma sọ ọ̀rọ̀ báwọn ọkọ̀ àfẹ́ jọ̀rọ̀ ọjọ́gbọ́n ni ọ̀rọ̀ omugan ni kótókótó ni torí òdìkejì rẹ̀ lẹ́fìmọ̀ pé kì sọ̀rọ̀ ọjọ́gbọ́n ẹwọ́ léètì ta lójú ó léètì lọ́dọ̀ rẹ̀ òun sọ ti torí pé kí ni ẹ̀ lójú pé ẹ ọlọ́run ló mú un sí ẹ ọlọ́run ló mú un dé yìí yóò máa jọ pé ah, àwọn àwọn eléyìí ní ìmánì wọn ní ìgbàlá lọ́lọ́run irọ́ ni irú ẹ̀ ni à ń sọ lọ́wọ́lọ́wọ́ ìláyà ń túmọ̀ ìláyà ń sàlàyé fún wa yóò gbé nǹkan bú kọ́lọ́run lọ́rùn nù njẹ́ hmm. wọ́n á ṣe tí ọ̀dà náà yà sọ fún mi pé sóun ṣe lẹ́yìn ọlọ́run ni hmm, ọlọ́run kó mú un sí ni òpònú rẹ̀ hmm. ó sì rí mọ́tò kò ní kọ́lọ̀ wọn mú kò ní títì tí bí wọ́n lọ o ní sà ẹ́ ọ̀kadà sí dáa kẹ́kọ̀ọ́kadà ní ẹlẹ́sẹ̀ méjì kọ́kọ́lọ́ ọ̀pẹ́ ọ̀kadà tí ń bọ̀ yìí ọlọ́run mú kò lọ́nà fún o àfà ọ̀fẹ́ obìnrin àti egun nìyẹn fún ẹ̀ lọ́họ̀lùgbẹ́ o ọwọ́ alí tí ọ̀dá ńlẹ̀ ọ̀sá fún ọlọ́lọ́run lójú ọ̀sẹ̀ lódodo gbogbo nǹkan bí má sí àti dá ìlú gbàgbé kalẹ̀ yẹn umaru kọ̀ fẹ́ntọ́sọ̀ ọjọ́ náà rárá mọ́ dáadákúdà lẹ̀ ṣé kò sí tó dáa bí kéèyàn máa fi ìmọ̀ sin ọlọ́run gbogbo ìbáàdà kan tí a bá ti símọ̀ ń bẹ̀ nílẹ̀ ọ̀dá tó yẹ fòye sanpá kẹ́yìn ni léyìn ọ̀bá gbogbo ayé kí ó wà ní mà lórí ètò ọlọ́run àmẹ́yìn ọ̀wà ní dínà sáwọn onímọ̀ lọ́ba tán tẹ́nìkan bá yẹ kọjá ayé ẹ̀ tó ní ẹgbẹ́ mà sẹ́gbẹ́ kan tó dábàá tí ọ tó ń dásà tí ọba mu yí pé àwọn owó lọ apàdé ìlọ́nà tabaró tánkì láyọ̀rà tó wá lọ lówó èèyàn bíi mímọ̀ yí pé kí là ń wá kí pẹ̀lú àlọ́ kéwkéwkéwkéw kẹ́ndẹ̀ kọ́yàn bí ó sì sin lọ́hùn kó dẹ̀ lọ straight. ìbáàdà ìbáàdà. láti dọ́lọ́ mà. láti dọ́lọ́ mà. ìjọ ni wọ́n bá gbọ́rọ̀ yé ni ìjọ wọn bá kó ẹrù fọ́kọ̀ tí wọ́n lọ tráfù. tráfù tó jìnnà. àmọ́ wọn ò mú mẹkáníìkì lọ́wọ́ tọkọ̀ ń bá yọnu. kàṣà mẹkáníìkì afẹ́ ti nàìjíríà lọ sí lọ́kútọ́nu tàbí lọ́nà tó jìn mẹkáníìkì wàá jókòó nú ọkọ̀ yìí káfá yẹ mẹkáníìkì sílẹ̀ kó sì kó níṣẹ́ lọ́wọ́ njẹ ọkọ̀ bá wúkọ́ ibi wọn ibi wọn ó sùn ní adùn. ọtọmátìkì sí òsè tì. wọn sùn bẹ́ẹ̀ gẹ́gẹ́. tó bá gbogbo èèyàn ti kò lọ. ọlọ́run wá fún wa ní èrò pé sáfà ẹ̀kú lùnà hù wọ́n padà máa wá sọ ọ́ wọ́n padà mọ́ wá sọ kànàkànà bá ń pọ́lọ́ ní. innahum yakuluna. إن شركهم وشرك آبائهم وتحريمه ما أحل الله من الأرض والأنعام هو بمشيئة الله وإرادته ولولا مشيئته لم يكن شيء من ذلك كما ذهب جبرية بعينه. wọ́n ní ní tí wọ́n máa sọ ni pé ẹbọ àwọn àfẹbọ tí àwọn bàbá àwọn ṣe hmm. àti gbogbo ń tọ́lọ̀ ń ṣe lẹ́tọ̀ọ́ táwọn ṣe léèwọ̀ àti ń táwọn ọlọ́run ṣe léèwọ̀ táwọn ṣe lẹ́tọ̀ọ́ wọ́n lọ ọlọ́run mọ̀ sí ọlọ́run ní mọ̀ sí ọlọ́run ní mọ̀ sí. wẹ̀rẹ̀dátì èrò ó sì máa ń mọ̀ ní ọfẹ́ bẹ́ẹ̀ ni ọfẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti bá a ṣe kọ́lọ́ ń bá fẹ́ bẹ́ẹ̀ sí kankan lè ṣẹlẹ̀ lẹ́yìn ọlọ́run ta ló fẹ́ di ẹ̀yin jama tábẹ́ ni yẹn pé ntọ́lọ́wọ́ bá fẹ́ ò ní ṣẹlẹ̀ ẹ̀ẹ́ ọwọ́ ìmọ̀ni wà yanjú bẹ̀ yẹn ìmọ̀ni ó yanjú ẹ̀ ìmọ̀ ni ó yanjú bẹ̀ yẹn. àwọn àjọ kan wá ń bẹ jabari àwọn ń pè wọn ẹ náà ìsìlámù náà ni wọ́n wà wọn ò yàtọ̀ ní mọ̀ra sí wa àwọn aya wọn báyà wá sí ń lò jáàbù làwọn náà ń lò jáàbù. àwọn wa ní gbogbo ń bá se kódà bó se sìnà jíjẹ ń pa ọlọ́run lójú ó se ìjẹ ọlọ́run ni ó se sí nìyẹn èyí rò bí ẹsẹ̀ ah. ẹ̀rí pé ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn ń bì náà di pé wa. nígbàtà wà fà ọ̀dákẹ́ lókè nsàlẹ̀ ẹ̀rí pé àwọn kan nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá mú igi lọ́wọ́ wọ́n nìkílẹ̀ yẹn tẹ́ ní igi ni wọ́n lẹ́gbà wúwà náà wò ọlọ́run ẹ bá mú mi lọ́wọ́ tẹ́ ní kí ni ẹ mú lọ́wọ́ tẹ́ bá lómi ọ̀ọ́ húwà ní ẹ ní kí ni ìtumọ̀ húwà wọ́n ní ọlọ́ọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ta ló jómi ó jómi ta ń segi nígi ẹ máa gbọ́ ọ sẹ́wọ̀n pé sì ń jọ dáadáa lọ ń jọ dáadáa lọ bẹ́yẹn ẹ wọ́n bàjá ni pé ẹnìkan wá kì ìyàwó ẹnìkan mọ́lẹ̀. Ah, ah ẹni tó kí ìyàwó mọ́lẹ̀ húwà ìyàwó tí wọ́n kì mọ́lẹ̀ húwà àti pé húwà fi húwà. ẹ̀rù abajá ibé kò kò kò lẹ́sẹ̀ rárá ẹ̀yin èèyàn ẹ ti lè mọ́ ẹ ẹ à ẹ mọ pàápọ̀ ọlọ́run sá ẹ máa pẹ nìkan lé lẹ́sẹ̀ ọwọ́ pẹ́ sọ́bà náà yìí gan ti dẹ́sẹ̀ táǹjì ọ́ dẹ́sẹ̀ ẹ̀rù kan àrẹ kígbe ama kọ̀pẹ́ kò jìnnà tó sì ẹ fi ń dé èsì dé èsì wá jẹ́ ẹ̀rí fún gbogbo ìpèpè táwọn àwọn àfáàsù náà ń pè pèpè tọ́tà ń sìn tábìlú kan bá wọ̀lú iṣẹ́ àwọn àfáà ní kí wọ́n pariwo lórí ẹ̀ àwọn tí wọ́n lọ yí padà àmọ́ pé wọ́n pariwo yẹn ọba tó ní wọ́n yí padà. Mm bí rìsọ́ọ̀tì bá fẹ́ pẹ́ ó tó dé ọwọ́ báwọn pariwo màlẹ́kà kan ò ní sọ̀kalẹ̀ máa ń torí pẹ́yìn kan ṣe wá àṣìṣìn kọ̀sọ́pà kan tẹ́nìkan ó jù lẹ̀ tí ó dejò mọ́ kò dẹ̀ sọ́wọ́ kan tí yóò ti bàbí yá tí ó dì mọ́lẹ̀ tí yóò fẹ́ fọ́ dànù. kò sí o. àmọ́ ọlọ́run ọ̀yẹ̀ kò gbò tí ọmọ ti sẹ̀ rẹ̀ lẹ́yìn tí àwọn bàbá wa ń pariwo ìwà àbàjẹ́ kan pé ìwà àbàjẹ́ nìkíní yẹn ká ń lẹ̀ báwọn èèyàn bọ̀ wá gbọ́ bọ̀rọ̀ ọlọ́wà ní yóò pẹ́ ní àpọ́nlé dáwà tí ó fi jẹ́ kí èsì tètè tẹ̀lé irú wa ń gẹ́lẹ́gẹ́lẹ́ tẹ́mọ́dẹ̀ ń hùn bò míì tí wọ́n pariwo ẹ̀ yóò dẹ̀ máa gbilẹ̀ bàbá gbà ní mábìlì arọ́bíkọ́ ló máa ní kẹwọn. ọdún tí bàbá ya lu alájẹ. gbọ́wọ́ mi. alájẹ gbọ́wọ́ mi. ní ìlú Ìbàdàn. Mm bí gbèyàn bá ṣe wá àsìtọ́bà rẹ orílẹ̀-èdè wí ni kẹ́nìkan ṣe wá sí ìsìnkẹ́ pé ààrẹ orílẹ̀-èdè ní í ṣe irúkú nìyẹn níbi táwọn tí wọ́n ń ṣíjọ́ náà tí wọ́n ń lágbára dé lókè pẹ̀ nílẹ̀ Ìbàdàn nílẹ̀ Yorùbá wọ́n ti dìjọba cooperative ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ ìyá ẹgbẹ́ ìyá ẹgbẹ́ bàbá lálájẹ tán ni kì í ṣalájẹ sẹ́kù ní máàlù lárọ́ bí àwọn èèyàn ó sì fariwo ha máa ṣe dẹ́ mètìtì tó pé òwe tí bẹ́ńlẹ̀ náà ní í ṣe. ìjọ náà lọ́hùn. ìbẹ̀ńlẹ̀ yìí àwọn alájẹsẹ́kù kan ń bẹ lọ́dọọdún àáfàá wọn tí ma bá wọn ṣàdúà tó bá ṣàdúà fún ọ lọ́dún mọ́tò tuntun ni wọ́n gbé fún ní gbogbo ọdọọdún ibi tí wọ́n ti rí falẹ̀ mọ́tò tuntun káà tuntun planning one wọ́n sì máa dáná fún méjìlá méjìlá méjìlá méjìlá kára kan wá dé kó ní òdá àwọn èèyàn kọ ha bàbá bàbá pọpọ lé ẹ̀yìn ẹ̀ ní gbogbo ọkùnrin sẹ́gbọ́n ńtọ́lọ̀ ń sàdéhùn fún rìbá ọlọ́run ń lọ́sàdéhùn rẹ̀ ó sì ń wo ọ̀ràn tí wọ́n fi ń ṣe wọ́n sì fi ń kọ́lé wọ́n fi ń gbọ́ká wọ́n fi ń nára wọn mọ́ká wọ́n fi gbogbo nǹkan lára fi ń ṣe àmọ́ ń gbà fà á dìde tó ní ọ̀dà ọlọ́run bá ní tó ń ṣe ládéhùn kọ́ máa dé gbèsè ní yàmọ́ ah. wọ́n jẹ́ pálábá gbèsè ni wọ́n ń kú dànù ní sírókù ní sírókù ní sírókù ni wọ́n wò wípé ah bàbá yìí mà ní ọ̀dántòótọ́ àti ọ̀dántòótọ́ abẹ́lẹ́ ọba lè jọlá báwa náà káwà bàjẹ́ ńlẹ̀ àmín àmín ọlọ́ni kàǹkan tí tààfà ní kọ́ sọ tó máa wà nábí ọlọ́ni wà máa àdárọ̀ súlì náà illa al-bala'ul mubin kókò bẹ̀ wá ní wípé méyàn báyìí gbọ́ rédíò lọ́sọ́ ni o tẹlifíṣàn ni o ẹnusẹ́nu báyìí náà lọ́sọ́ ni o pé kìíní kan téèyàn ń ṣe lọ́wọ́ ò dáa á kó sí wọn bẹ̀ o. lérò. njẹ́ o ti lè gbọ́n ọba àlekí ọlọ́run dáwà rẹ̀ lọ́wọ́ o kò ní í jẹ́ ọmọ rí fi pé ebi ń pè kí ni yóò dáa níjọ́ náà ti ń ṣe ní nǹkan ọlọ́run ní fààyè wọn lẹ̀. Hmm. Hmm. yàrá sí wọn bẹ̀ lọ́dà. sí wọn ni wọ́n. والنذير هذه الآية قوله تعالى wọ́n nírú àyà iná ń bẹ níbòmí inú kùránì inú suratul Nahl àyà 35. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين أشركوا لو شاء الله ما أبدنا من دونه من شيء ما أبدنا من دونه من شيء نحن ولا آباؤنا ولا حرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم فهل على الرسل إلا البيان المبين لما ọlọ́wọ́ á má fojú wo orú ẹ̀ wá bòmí náà gbogbo wọn ọ̀sẹ̀ máa ń sọ bẹ́ẹ̀. وقال الذين أشركوا لو شاء الله ما أبدنا من دونه من شيء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين أشركوا لو شاء الله ما أبدنا من دونه من شيء نانو ولا آباؤنا ولا أرمنا من دونه من شيء كذلك فعل الذين من قبلهم ọlọ́láwọn tí a ṣẹbọ ṣáájú àwọn ẹlẹ́bọ ni òfin dá kéèyàn jẹ́ lẹ́bọ ẹlẹ́bọ orí nǹkan rí sọ ẹni tí orí nǹkan rí sọ ò nǹkan rí ṣe gbogbo ọ̀nà tíyàn bá gbà tó fẹ́ jẹ́ lẹ́bọ ni kó sá fún ní ti jẹ́ bọ gbàsí máa ń pariwo rẹ̀ fúnrara wa tipẹ́tipẹ́ yìí pé kò ń sìgbà tá a bá fi òkúta sílẹ̀ tá à ń takó lè lèyàn tó ṣẹ bọ àníṣẹ́ kọ́ ládìí ọkàn wípé nǹkan kan lè gé nǹkan kan ó dáa lẹ́yìn ọlọ́run ẹ̀bọ ló ṣe nǹkan lè change nǹkan bò ní ti ọ wà lẹ́yìn ọlọ́run ó ṣẹ bọ bóyá ní gbólóhùn bóyá lọ́kàn ó gbọ́dọ̀ síbẹ̀ tí nǹkan bá ń bẹ tí ń jẹ́ nǹkan kan ó change lápèjúwe ọgbà wípé ọba yìí náà ló fàṣẹ sí bí oògùn tá ń lò ṣàìsàn parastamọ tàbá lóògùn táìsàn bá lọ wà láyọ̀ ọlọ́run ló jẹ́ ọlọ wọn ló lọ sábà bí o bàbá àgbà níbi ìkà ọlọ́ba ní kẹwọn amina wọ́n ní àfa kan lọ́dún kan àfa ń jẹ́ aláwọ̀ funfun à ń gbà ní ni amánátùlá ní bàbá bá wọn lọ́mọ kí lọ́dọ̀ wọn wọn lọ́dọ̀ bàbá yẹ wọn lára wọn ò yá ṣùgbọ́n àwọn ti lọ sọ́sibítù wọn fún àwọn lóògùn báńdì kan wọn padà débẹ̀ lẹ́yìn yẹn wọn á béèrè pé sọ́lọ́ ń ti pé kógùn ó ṣiṣẹ́ kálàáfíà dé wọ́n lóògùn ò ṣiṣẹ́ ṣùgbọ́n láàfíà ti dé ẹ lóògùn ní wọ́n náà lóògùn ṣùgbọ́n kò ṣiṣẹ́ ọlọ́lọ́run ló ṣiṣẹ́ ìjọra súnà súnà pányá ń wánlẹ̀ Yorùbá bí kánakáná funfun èdè yẹn tóbi létí gbogbo bàbá gbé ọ̀rọ̀ ń kó lọ́dọ̀ òyìnbó yẹn gbogbo wa ní sọ fún pé abẹ́ wa gbọ́ àmọ̀tò kéwù sí o kéèyàn tó lóògùn àti òfin yẹn kágbà pé oògùn ṣiṣẹ́ amọ̀dọ́dọ̀ ṣé ìwà ṣé ìwà wọ́n mọ̀ sọ pé oògùn kọ́ àti gbádùn ẹwọ ẹwọ ẹwọ bí tawhid gbẹ́sẹ̀rẹ̀ amọ̀ wẹ́rẹ́ jáde o ní gbára lè lódodo ọlọ́run lè lò ń sábà bí bọ̀ tó ń kọ́ ṣé gbogbo ẹni tó kú láyé yẹn wọn ò lògùn fún wọn ni ògùn òfin jẹ́ kí wọ́n má kú ń bọ̀ lọ́run lásìkò òkú tó ìbáwọn yẹn náà ti ń lóògùn bọ̀ lẹ́yìn tí ń ṣiṣẹ́ amúgbàtó dípí ọlọ́run fún ní gbà yẹn kò pa yẹn àwọn onímọ̀ dọ́kítọ̀ àwọn àwọn tọ̀bí wọ́n sọ fún wa wípé gbogbo oògùn tá ń lò yẹn òun gangan kọ́ ni ó ń fún wa ní àlàáfíà nínú màjìlẹ̀ wọn wọ́n láwọn oògùn tá ń lò yẹn iní ran àwọn ọmọ ogun tọ́lọ̀ ń dá lára ìkan lọ́wọ́ àmì inú ara ọlọ́run ti dá síbẹ̀ ń tó ìka ó ṣe wá tí wọ́n ráyè gbógun ta àìsàn láìsàn yọjú lára láìsàn oògùn táwọn wá lò gẹ́ bí ìmọ̀ ọlọ́run tó jù sí ẹ̀dá yóò wà fáwọn ní okun àwọn àmì yẹn wọ́n á sì dìde síṣẹ́ wọn. gbogbo mọ́ àdọ́sọ̀ sọ yẹ kò sóògùn kan tí ń bá ìsàn jàdà rẹ́tílè yóò ṣe bá jàdà yóò ṣe rí bá jà sóògùn lọ́dọ̀ àìsàn síbẹ̀. ṣùgbọ́n oògùn tá bá lò yóò lọ ran àwọn àmì yẹn lọ́wọ́ ló bá fẹ́ lábàá lálàáfíà bàbá lóògùn lọ fún alálàáfíà sóògùn lọ dá àmì sóògùn lọ ẹ̀sẹ̀ àmì sára ṣebí tí wọn ò fi fún éèdì ni wípé burúkú kan gbogbo àmì ara ni ti tí ò jẹ́ ológun náà tí ò jẹ́ ni ẹ gbogbo àrùn tí ń bẹ́ àmì ara lòun ti kọ́kọ́ pa ọwọ́ apátá ó lè má sí ìkì kò lè àmọ́ tó ń fọ́ orí báyìí lè fọ́ lásán ìní ọ̀pá tọ́lá ẹni tí ó pò ń bẹ̀ láàmì ó ti kú Ah, ẹni dọ́fẹ̀ bá súnmọ́ yín ẹbí wọ́n léèrè pé kí nìdí tí éèdì òfin lóògùn wọ́n sọ fún yín pé ámì ti ń bẹnu ara wọ́n ti kú kò sí tí ó jí nǹkan kan tẹ̀lé jí wọn mọ́ nígbà pé oògùn tá à ń lò àwọn ámì yẹn ló ràn lọ́wọ́ ló bá tán nígbà tí àmì nàìjíríà ọlọ́pàá nàìjíríà hmm. tí wọ́n ní wàhálà láàrin ara wọn sí tólóṣèlú ti kí wọn mọ́ wọn sí kàṣà tólóṣèlú nàìjíríà ti sọ àmì nàìjíríà di pé sọ àpé ńgbà tó gbàṣẹ ìmọ̀bọ̀ wáṣẹ wàá mi yìí o ìwọ tó jẹ́ ẹ̀ẹ́ lónìí o ẹ eh, kìíní kan lónìí o sọ pé àwa la gbà ọ lẹ́tà tá a fi gbà ọ sísẹ yẹsà lónìí yẹsà tọ́wárí bẹ́ẹ̀ ìrè àti gbogbo tí wọ́n bẹ́ẹ̀ ń kí àti ẹ ìwà tí ń bẹ lóde yìí ẹ mọ̀ sí já wọn ẹ jẹ́ kó yí wọn lọ́wọ́. ọlọ́pàá wọ́n sọ bẹ́ẹ̀ fún wọn. àmì tẹ̀ ń wò ọlọ́pàá tẹ̀ ń wò àwọn olóṣèlú wa ti dìyàn kálukú mọ inú tó mọ tiẹ̀ náà. wọ́n ti sọ́n di mọ̀kọ́ sámọ̀ o. mọ̀kọ́ sámọ̀ o. ìlú wa fà á tí bá fi ká wàhálà mọ́. nígbà tí báwọn nígbà tí àmì nàìjíríà tán ní problem ní ìsìn ṣé wàhálà sọlọ wa sọlọ. Hmm, kí wọ́n lọ ọpẹ́rẹ́tì one hour two hour three hour kẹ́lẹ̀ lọ sọ̀sẹ́ fúlẹ̀ ah, ah, ah. nílùú tó lọ́wọ́ tó ló jẹ́ yìí kẹ́lẹ̀ lọ gbé ojú ti lọ́wọ́ nú jàmá. ìgbà mi wá ní wàhálà la ní wàhálà yìí o. gbogbo orílẹ̀-èdè táwọn ọ̀básẹ̀lú tí wọ́n débẹ̀ yẹn wípé torí pé wọ́n wọlé ẹni ọ wọlé ẹ mọ̀jẹ̀ kó rí ṣe. jàmá tẹ bá wádìí Boko Haram dáadáa ẹ mà pé wọ́n fi ń gbógun tira wọn ni òṣèlú ní mẹ́mẹ́ níbo ni baburúkú yẹn ń gbà wọlé pùnṣẹ́ lò ìmọ̀ràn ń gbà wọlé ta ló ń kọ́ fún wọn. a lè mọ̀ yí pé alọ́lọ́n mm. jama wàlá alọ́lọ́n. akíkà ṣẹfáwò onímọ̀ ah, àládà ah, ṣùgbọ́n àwa ní tójú yẹn lọ hmm. tó tó mú jùlọ hmm. a sì ń lò ọlọ́run sì ń gbà á ní tafsiri èsì anẹ́bì kan ń bẹ̀ ńlá bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀yìn èèyàn wípé ẹ mà dákun èyí tẹ́ ẹ mọ́ ti lọ torí àwa tí ń lọ́nà tí a nìkan làwà mọ̀ gẹ́gẹ́ bí ayé àsìbùkátà ti ká máa tún lọ́nà ayé mọ́ ìkọjá ayé nìyẹn àwọn abẹ̀yìn tẹ máa ti ń lọ wípé ẹ dákun ààrẹ ọdún tí ń bọ̀ ìyẹn ààrẹ ọdún yìí sáàtì dìbò àbá ní tí dìbò tẹ́ bá gbàgbé ẹ̀dẹ̀ ní àti dìbò ẹ̀yìn ìbò ó wáyé o àwọn asọfọ́lọ́nkú ọlọ́run ẹni tá a nítẹ̀ máa sí tàbí pé pẹ̀lú àti máa ṣe bọ́ rẹ̀ yìí tó bá tó rúrùn nàìjíríà lẹ́ẹ̀kan sí bọ́yá o lè lo sábàbí fún wa jáwá dúpẹ́ fún ọ̀nà tẹ̀síìrì tí ń bọ̀ ó tún wọlé padà ó ṣe àbí ó ṣe jà ó ṣe bẹ́ẹ̀ o ṣe mọ́tàn rẹ̀ ó ṣe àdẹ̀rí gbólóhùn yẹn wí níbi ti gọ́fúnà ààrí hmm. ah, ọlọ́run jẹ́ àrí nítorí pé yẹn ò kàn wá lọ títí ọ̀rọ̀ gọ́fúnà sí gọ́fúnà a ò rí ẹni tó bá dé gọ́fúnà tí bá ń ṣe dáadáa láàmà sọ̀rọ̀ rẹ̀ ààrí ààrí ẹnìkan pàtó taliwa kó gbogbo àníyàn lé lórí fún ẹ̀yin èèyàn pé lágbájá yìí o ààrí àwọn tá a rò pé wọ́n jọ ọlọ́run lọ́yọ wá tí wọ́n wọlé hmm ọlọ́run yọ wá tí wọ́n ah. wọlé international akiramakumullah abasabama ah. àwọn títa wọn ìta wọn sọ pé àà ah, àà tẹ́lẹ̀ bá di gọ́vùnà lọ́wọ́ àrù bí ìgbàdí ẹ̀ bá rú kí lè yẹ fẹ́ kó dànù náà ẹ̀yìn ẹ̀sẹ̀ wa àwọn àrùn nígbà tí yàmbá ọlọ́wọ́n ń wù àbá ìgbé à ìbá ẹgbẹ́ ọ̀dà pé aláìmọ̀kan ni yín tẹ́ ẹ̀ mọ̀ la kí n tẹ̀ yé débẹ̀ náà. ipò tí ọ̀la la gọ́fúnà wọn débẹ̀ alùsùnà sàbámọ̀ ṣé mi láti máa pé ẹnìkan lẹ́yìn ẹnìkan tá a gbé lọ́ọ̀rì o tí ìbá ṣe bí ọ̀dà sọ́yà tiẹ̀ mẹ́nu débi ọ̀rọ̀ ṣùgbọ́n rárá àmọ́ àgbọ̀dọ̀ mọ́ sọ ọ́ tìtàbá wòran tí tí ọ̀dá fi gorí wa mo lákògbà èèyàn jẹ́ òní mo ní à pèsè yìí mákindé wọlé ẹ̀yìn èèyàn ẹ̀dí pẹ́pọ́ lọ́hùn mọ́ládọ́ ló gbà àdúrà ló gbà àdúrà ló gbà kí lọ́mọ ti bẹ́lá bẹ́rẹ̀ والله يعلم عسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون أما bí ẹ̀ bá dé gómìnà tó ńgbà kala ń bẹ ń bẹ ní ọdún tí akálà wà ń bẹ àwà ní wàásù ní máàdì àrọ́bí wọ́n á sọ̀rọ̀ nípa akálà wọ́n á sọ fún kìí sí pé torí bọ́ jẹ́ kírísítẹ́nì mi sọ bẹ́ẹ̀ ntí ntọ́sẹ̀lẹ̀ la fi sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́dún yẹn pika ní mùsùlùmí àní bẹ́ẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ á sọ̀rọ̀ lábẹ́ ìdúgbò kò sí ẹnìkankan tó lè ṣe kan ṣé ìlọ́fẹ́ báwọn nígbà bá tilẹ̀kùn lé wa táàyè gbóbímọ́ kò sí aláyọ̀ lè sọ bẹ́ẹ̀. alhamdulillahi rabbil alamin. níjọ́ àti ń bẹ lọ́mọ tó. a ní fún ọ ní dáhùn fún wọn mọ́. kọ́lọ̀ má jẹ́ orí bẹ́ẹ̀ láíláí. amiina. wọn ò ní wá sínú lé wa lọ́dún yìí. wọn ò ní wá sínú wa lé wa lọ́dún yìí. ẹran lé ya wọn ọha lọ́dún yìí kò sí kankan bẹ́ẹ̀. a ní fún wọn ní ájì tí wọ́n rán mi yàn. dìrẹ́ mú awà lọ́mọ kéwú ọmọ kéwú náà ni wá ní sí o ṣùgbọ́n olówá lójú o àbá mi ti kú o nígbà bá ní nǹkan bẹ láyé la máa dásà yẹn pé ọmọ kéwú la wà ní ìṣọmọ kéwú rẹ máa ń sìn o. ara bí ẹ ṣe tẹ́lẹ̀ náà ẹ ṣe tẹ́lẹ̀ ara bí. ọdún tá a wà bẹ́yẹn ní ọ̀rọ̀ kan gbé mi délé adédúdú nígbà náà bẹ́ẹ̀ máa mú bóyá ìrántí yí àyẹ tó rẹ̀yìn lẹ fi lẹ fi mobilẹ́tẹ̀ gbòǹtọ́ náà èyí lẹ fi gbé mi wálé láti bẹ̀ ọkùnrin abá àṣẹ àṣẹ àṣẹ wà lábá débẹ̀ ìǹdébẹ̀ yìí láyé mo wá débẹ̀ ń náà owó ńlá ni wọ́n fún wa ń jọ yẹn owó ńlá wọ́n fún èèyàn méjì ní pọ́n méjì àbọ̀ méjèèjì pọ́n méjì àbọ̀ gbọ́nà lọ́hùn kéèyàn bá fún èèyàn ìwé nísìnyí ó ṣe déédéé bíi bóyá bíi ten ten thousand ní two fifty jọ ìsìn yìí ìní owó tí mo lè fi ra nǹkan tí n bá ń bọ̀ wálé jọ́nà láti mọ̀ lété owó ọkọ̀ jọ́nà bóyá sísí àbí tọ́rọ mi màmá bóyá ló jòó ti ń bẹ lọ́wọ́ owó tí owó tí wálé náà jòó ti ń bẹ eh, lọ́wọ́ mi ṣùgbọ́n mi mú owó yẹn kó ń bẹ̀ jọ́nà ọba tó dá mi mọ̀ ọmọ tí wọ́n fún mi má <clears throat> ọmọ ọ̀yọ́ ni Hamidu ní jẹ́ wọ́n lè mú ẹnìkan mú ní mo bùn mi ní gbárò owó yìí torí àṣàdúrà tán wọ́n gbà kù tiwa wọ́n náà máa dìbò síbẹ̀. wọ́n fẹ́ nìkọ̀kan ní pásù ìdìbò kọ̀ọ̀kan àwa ń tẹ̀ àwa ń jù àwa ń tẹ̀ àwa ń jù mo ní ah, àdúrà ni àwọn àfáà sọ pé àwa fẹ́ ṣe níbí. n tó kọ́ mi ra ni pé ká níbẹ̀ lọ dàrú ní ìsìn wọ́n bá wa kó wa ah. níbo wọ́n sọ pé àlọ́ máa sọ fọ́lọ̀ bí wọ́n lọ́hùn èyí tó dérú bí ibà ìmá o níjọ́ náà mi tí ní kàkà o. ومن يتق الله يجعل ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حاسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا إيان لولوني إيان ما أني a ò sọ eléyìí láti fi yinra wa ṣùgbọ́n à ń sọ yí pé tíjọba kan bá ṣe dáadáa a sọ tó bá ṣe ń tí ò da a sọ àìsè ní tá a lè sọ pé ó kú bẹ́ẹ̀ dọ́dọ̀ wa ná ńdọ́ta àti ìtò bá yọ lọ́wọ́ sí bẹ́ẹ̀ alhamdulillah ńlá ìsọ̀rọ̀ débẹ̀ alájì wa kí lè sọ̀rọ̀ àwùdí nǹkan lọ́mọ sànú ẹ̀ àmín asọ̀rọ̀ kan níjọ́ òní nípa ẹnìkan tá a rò pé gidi ni alájùwà ń sọ fún mi wípé àwọn ń sọ̀rọ̀ ló bá gbẹ́nu ń pèpè níwájú àwọn wípé òun gbọ́ ẹ̀sìn ìsìlámù yìí kọjá kẹ́nìkan tó máa láàyè o ajakile ní àwọn sọ pé à lágbájá lẹ́nu ẹ̀ àwọn táwọn ò ti ẹ̀yẹ táwọn ògbóǹdì tí a yìí ẹnu àwọn ọ̀gbà ìwọ tọ́ọ̀kà ká ka mara wọn lọ wá ń ka àdísì alájà kí náà sọ pé wọ́n náà olóhun á ká aṣọ báyìí olóhun hàn pé wò ó wo apá àwọn sẹ́gbẹ̀ apá rẹ̀ apá ọ̀dà àdìtì ẹ̀ lọ òun á sì máa mú káàrí Ah, ah. àti kúlíkúlí àtẹ̀pá ah, tó bá kàrà kó ń jẹ tí ò da ọlọ́run pé wà láì bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ ẹ̀kọ́ yìí ní ní délé ẹ̀. ẹ̀kọ́ ní ẹ̀. ní o. bọ́ sọ̀rọ̀ oníkàwọn ẹ̀ níjọ́ Hmm. tó ń wá lé ẹ òun ò ní dé lé ẹ. wọ́n ti kọ́ ẹ̀ wá wa. wọ́n ti sọ̀rọ̀ nọ́rọ̀ fún báwọn. gbogbo èèyàn ni ó ṣe dá jẹ́ ni ó ṣe dá láti òjẹ́. ọba ìgbọ́lá máa wa. à ń sọ wípé ọ̀tẹ̀ yìí ni kálukú máa dà mà ẹ̀yin ọlọ́yìn ẹ pè ọlọ́run bẹ́ẹ̀ ṣe máa pè yóò sì dáhùn gbogbo àti ń bẹ lábẹ́ kí nàìjíríà máa dàrú báyìí kọ́lọ̀ máa ní kú wọn kò lẹ̀. àmín àmín àmín àmín. ìlú tó kú fọ́lá ọlọ́run tó báyìí. wọ́n lè sọ́ra lukú lọ́lọ́ sí i. ọlọ́run ìkápá gbogbo wọn ń bẹ lọ́ọ̀rẹ́ ọmọ nàìjíríà tí máa fún nírò wípé wọ́n fún ní físà ní ìlú kan tí ó yẹ kí kọmọ nàìjíríà tó bá bí ní kankan ṣe ń bẹ̀ kọ́ sọ fún wa pé ẹ wá ń bí ni ibo ni màá sùn lọ́dọ̀ yín bẹ̀ yẹ tẹ́ fún yàn físà bẹ̀ ní ìsìn yọmọ wa dùnú àwọn èèyàn tẹ́ máa gbé bùkátà wá pé bàbá ìbá ní sàdúrà sí ẹ̀yìn pásípọ́ọ̀tù kan fún àǹfíìsà àti mánífù mi wọ́n dá akọ bẹ̀ yóò àbọ́sí mi núbíà ọlọ́mọ wa o. níbi jẹ́ pé níjọ́ ibi ni wọ́n sàtìkò wá ibi ni wọ́n sàtìkò wá tó máa tàbí ẹgbẹ́ pé owó tó máa mú kò nàìjíríà owó ni ó dà lù wọn lọ́rùn ìbẹ̀lẹ̀ yìí wá tún ní a máa bá yín bẹ lọ́rùn tẹ́ẹ̀rí lọ́ọ̀bẹ̀ ó léwu báwọn. ọgbẹnu tán o. jàmá ìmọ̀ pé ó nà kápẹ́ ọlọ́run tá a wà nú ẹ̀ yìí lọ́lọ́run ẹ̀. E. amínà. àwọn náà kú máa gbọ́ nǹkan sọ yìí. Ah, ah. wọ́n wà ní wa. ẹjẹ́ wọn ó jiyàn rẹ̀. ògiri létí. kí wọ́n má tètè parada kàdúgbọ́lọ́ ìmọ̀ lọ dàtọwọ́ rẹ̀ lẹ̀ lẹ́rọ̀ lẹ́rọ̀ ọlọ́run tó ní wọ́n gbà wá lọ́wọ́ wọn. àmọ́ bẹ́yìn náà bá wá débẹ̀ ẹ má gbàgbé àdéhùn torí gbogbo àtàǹbẹ̀lẹ̀ náà ní kálukú náà ń ṣèjọba láàyè rẹ̀ ní ṣe búṣe rí o kàdúgbọ́lọ́ ní ṣèjọba kàn bújọba tí ń bẹ lórí àga ó dùn bú ó dùn sọ̀rọ̀ tí wọn kálukú náà bẹ̀rẹ̀ lórí inú ilé lọ. sọgbọ. Hmm. inú ilé kálukú wa bó níjọba rẹ̀. wà sí hmm. ya. lọ́dọ̀ aya lọ́dọ̀ ọmọ àfa sọmọ kí ọmọ kí ó sáfà ọ̀rẹ́ sọ̀rẹ̀ bó là ń ṣèjọba bẹ̀. ẹ̀yà kìí sára o ọlọ́run ní inú sọ́tù nahal wípé wọ́n sọ wípé ọ̀kọ́lẹ̀ lẹ́dínà aṣírọ̀kú lọ́ṣà allahumma abadina min dúnihì min ṣe gbọ́lọ̀wọ̀ bá wa fẹ́ káàmà ṣẹbọ àwọn alẹ́ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run mi ń sẹ́yìn kódà bí nǹkan kéréje sí lọ sọ́sẹ̀ lẹ́yìn ọlọ́run ẹ máa gbọ́ ẹ máa gbọ́rọ̀. nahnu wala aba'una. àwọn àtàn bàbá wọn. wala harramna min dunihi min shay'in. sáwọn àlèrọ́ náà sọ nǹkan kan ní ìdè wọ̀ bódà kó kéré bí ọmọ náà gún lẹ́yìn ọlọ́run. kadhalika fa'ala alladhina min qablihim. ọlọ́run àti aṣáájú wọn bí wọ́n ṣe ṣe nìyẹn. wàhálà àlọ́ àrùsùn ilẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ní kọ̀mọ̀ kan òjíṣẹ́ iwájú kọ̀mọ̀ jíṣẹ́ lọ ẹ̀yin òjíṣẹ́ ẹmọ jẹ́ tí mọ̀ ní ẹmọ dámi dáwọn ẹfi mú sí wọn ẹpi ẹpèmí àti wọn sílẹ̀ ebi náà láti náà ní ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ẹnu káwa pariwo náà ni ẹnu ká pariwo náà ni kẹntì ọjọ́ gbọ́ fúri ara ẹ̀ ó sì lágídí kọ́ lágídí fúri ara náà ìgbà ọlọ́run ibi ẹjọ́ sí ju wa ó kúkú ń dé náà èyí tí ń kàn wọ́n yìí wọ́n ò wọlé kà wọ́n láíláì kọ̀kan dání kọ̀kan dání tí ọ̀dá olókọ méjì ni àwọn ọlọ́yẹ̀ ká máa gbójó sí ń gbé wọn yìí ìbá náà ní mílíọ̀nù lọ́wọ́ abákan ní mílíọ̀nù lọ́wọ́ tó gbára wọn lẹ̀ tààrà. ẹ̀ka dáàrọ̀ yìí wọ́n ní ìgbà tí wọ́n gbé ńlẹ̀ five million ló ń san nígbà yẹn ń kọ́ ọ̀ ní five million ló ń gbé ọ. ló ní jù bẹ́ẹ̀ lọ́dọ̀. wọ́n fóònù náà wọ́n fi gbé ọ. àbí. ọ̀gùn hmm. ń bẹ lọ́wọ́ ẹ̀ ni. sówó rẹ nìkan lè tí ó ti ń dàn tán ibi tó sọ sí nìyẹn. ẹ̀bá ti ná lọ́nà tó dáa wọn àti máa gbé yín ẹjẹ máa fi yà ẹ máa fi yà sán hmm. wọ́n gbé ọkùnrin kan para ẹ̀yìn ẹ̀yìn ọ̀n tí máa ṣe táyà ti jẹ́ fọ́gá fọ́gánáìsà ah, ó wá lómi lára èèyàn tó ṣe ní ọjáde ah. yọ́ ma lọ bí iṣẹ́ rẹ̀ wọ́n ṣe bí mínísà ni àsánmáwù ni ní alágbé àsánmáwù ni ìgbà gbé débi tí wọ́n gbé lọ àwọn àrògbé bó ṣe tóhun èèyàn ńlá ni ah. kẹ́lọ́ ṣe tíì fún ló bá jẹun ní máa gbé bọ́ọ̀lù lé lọ pé kó pe àwọn èèyàn rẹ̀ pé wọ́n ti gbé ọ o wọ́n ní èèyàn mi ẹ bá dúpọ́ lọ́rọ̀ wọn o ìtì ìrìjẹ́ lé mọ̀ ń jẹ́ ń bẹ̀ dúpọ́ lọ́rọ̀ wọn o wọ́n ní àsọ́lọ́sì lélẹ́ yìí. àsọ́lọ́sì ni a bí àsọ́lọ́sì ni a sì dé. Allahu Akbar àsìkè ó fọ́n sára ó fi mẹ́rin gbogbo àwọn tí a ń gbé yẹn ará àtàkì ń wọn ará alé wọn ní ń gbé wọn bẹ́ẹ̀ni a ní a ń sọ fún wọn pé ó ti jáde ọ̀nà bí àlọ́fẹ́ gbà ó ti ń bọ̀ òun wà ẹ̀ ẹ báyìí ti gbà iye báyìí ti wá olórí lẹ́kọ̀ọ́ dèdè wọ́n dájú ni. ẹ̀ẹ̀sì lè dákọ́ ẹ̀yìnkan ò lè dáṣẹ́ ẹbú ṣe àkan ní ara ìlọ́tẹ̀ ìbírówò ìkó ẹkó tá ẹkọ̀ ní wọn alẹ́ La ilaha illallah àmì ń bẹ tẹ máa mọ̀ pé ó lè fẹ́ ṣe wọ́n ìwọ̀n lọ́pàá dànù Allahu Akbar tẹ máa bá wọn tẹ máa bá wọn ṣiṣẹ́ bí ti ẹ̀yẹ òṣìṣẹ́ ọlọ́run yẹ sí ni ó àmín ọ̀sàmí àmín ọ̀nà bí àjàalẹ̀ níbi tẹ́ ń ṣiṣẹ́ ń bẹ̀ ah. wọ́n dẹ̀ wá ń fún yín ní dẹ́pọ̀ kẹ́ gba èlé olówó sẹ́nìsìn 3000 wọ́n láwọn máa fún yín ní 20 20000 lójúmọ́ àmọ́ ẹ̀ ní lọ́ọ̀lẹ́ o àwọn ọ̀fẹ́ kíṣẹ́ yẹn ó kó sọ́ọ̀lẹ̀ so ẹ̀rọ ẹ̀dẹ̀ má gbé fóònù ẹ̀ má gbé fóònù o oṣù kan lè máa fi ṣe gbogbo ẹ̀ iṣẹ́ tó gún òṣìṣẹ́ ó ṣe wọ́n àgbà ọgọ́ta òṣìṣẹ́ sí kò lè yá wọ́n àgbẹ́wò lọ́lẹ̀ wọ́n sèrè síbẹ̀ nǹkan ẹ sọ́ra fún sẹ́bẹ̀ yẹn torí wọ́n lè wò yí pé jẹ́ bá parí iṣẹ́ nǹkan gbogbo owó tí ẹ gbà náà lẹ owó ẹ̀mí lẹ gbà wọn àná àwọn ojúwe fún àti wọn hàn tí lè mọ̀ bí ẹ lọ pọ́n dànù tó pé tó bá ti àwọn ẹ lè ronú pé ilẹ̀ tá a gbẹ́ lọ́ọ̀lẹ̀ yìí á kí ni fẹ́ máa fi ṣe torówó tí wọ́n fẹ́ máa kọ́ síbẹ̀ kọ́ ìpẹ́ ilẹ̀ àmú FCC wà bẹ́ẹ̀. owó tí ọmọ lóyún sí i torí bàbá buhari kọ́nà bá ní ràn lọ́wọ́ àmìnà nínú torí ṣe nìyẹn owó òṣè kó sọ́dọ̀ ìjọba má wọ́n kó owó ìjọba wọ́n à ní ìjọba náà lókòtò máa sọ owó ẹ máa wo ẹ máa ọ̀daràn kéèyàn jí nkéèyàn kó tó pé wọ́n náà fi máa sọ nǹkan ẹ̀kọ́ sọ́nu o abẹ́lẹ́ jíwò ìjọba tó kọ́ lọ báńkì ta ní sọ báńkì ìjọba náà buhari bíbẹ̀ yẹ ọ́sọ̀dọ̀ òtúrówó ṣàlàyé gbogbo nǹkan gbà lóṣù oníyẹ ṣe bí n tó gbé àwọn kan lè láìpẹ́ nù tó gbìyànjú gbáyìn <laughs> ilé ń gbá ilé láwo hmm. ó sì lẹ́fẹ̀ẹ́ wọṣẹ́ million owó owó nàìjíríà millions owó abẹ́yọ amẹ́ríkà millions orí ẹ̀dẹ̀ ń gbà lọ́dún kápá ẹ̀ náà kankan bẹ̀ ẹja bẹ̀ jẹun. ẹ jẹun ẹ jẹun rárá. ní bólẹ̀ ti rí ní kùn sí ń yọ yìí. ebi ń dára sí ni ó tún nìyẹn pé ẹ wá sọ bí ẹ ti rí lọ́ba ni wò mí wò Buhari kọlọmba ni ọ̀nà lọ́wọ́. amina. Ah, ẹsàmí dáadáa àmìnà ọ̀sá sí lára àwọn tó hàn lè mọ̀ lọ́dọ̀dọ̀ ń bẹ́ nù lórí dúdú wípé ìwọ ní kàkàrìrì kan kẹ́nìkan kò ń fẹ́ jẹ́ kí ayé ọ̀dà kébí máa pààyàn pààyàn pààyàn pààyàn yìí ọdún mélòó lè yóò gbìlá yóò gan náà. jẹ tó yóò jẹkun jẹ tí yóò jẹkun bẹ. ọdún mélòó yóò gbìlá yóò gan. jẹ tí yóò jẹkun bẹ. bí dúdú ṣe ń rori nìyẹn. rúbọ̀ borí pé kọ́mọ tó ń bisa yé o ṣe dáadáa. àwọn tí wọ́n ṣáájú wa lọ òru la fi kan wàhálà yìí. àwọn tí wọ́n ṣáájú wa lọ wọn ò bá wa rò la fi ní wàhálà yìí. nínú àti máa ń pèrò rédíò atẹ́gbọ̀n àwọn fẹsẹ̀ mi lọ́pọ̀lọ́ ń gbà mí wọ́n lè gé mọ́ lẹ́nu o àmọ́ yóò ti ẹ̀kọ́kọ́ rí bí ṣe sá. ìgbẹ́ ẹ̀ máa pariwo àwọn kan tí wọ́n ṣáájú lọ pé ìyẹn kò sí tí wọ́n ṣe ìyẹn nípa apá àjẹran ni àwọn ní abàtì ajẹ́ wọ́n bá gbé mọ́ lẹ́nu. tọ́lọ́ lọ́wọ́ wọn ní afábùkù kan ọlọ́wọ́ wọn ni wọ́n ní ọjà lọ. ìbáṣepọ̀ àti à lọ wọ́n sẹ́nà dáadáa lẹ̀ fún wa àwọn àkàwọ̀ sọ́lọ̀ ọ̀kẹwà tó ní àmọ́ pàǹpẹ́ta wà nú ẹ̀ yìí ìrúnkúhun tí wọ́n hun ń jọ yẹn nìyẹn àmọ́ lójú àwọn èèyàn tí ń bẹ láyé ń jọ náà èèyàn rí ni wọ́n kọ̀dẹ̀ sájọ̀ tí ká fi jọ náà bí a ìbá ṣe bí àwọn ìlú tí wọ́n yípo wa gan tí wọn ò tiẹ̀ fẹ́ tó wa ṣe bí ah, wọn ò burú ayíta ń gbé yìí kò sí wùrà káyẹ ọbalikọ́lá kó sàlékún àánú ẹ̀fà wà ẹ jẹ́ ká lọ sí ẹjá súnsàlẹ̀ faradallahu alayhim shubuhatahum bi qawlihi mú tẹ̀ ẹ̀tì sún ẹ̀tì mo fẹ́ ká lọ bí fíkíulè àyàtì awulè àkàm fíkíulè àyàtì awulè àkàm dálàtìlè àyàtù àlàmà yẹlì mhm. awalan إن اعتذار الكافرين عن كفرهم بما يشبه قول الجبرية لو شاء الله منا ألا نشرك لم نشرك اعتذار مرفود لم يقبل الله تعالى لأنه سبحانه أعطاهم عقولا كاملة وأفهاما وافية وأقدرهم على الخير والشر وزال الموانع بالكلية عنهم فإن شاءوا عملوا لخيرات وإن شاءوا عملوا لمعاصي والمنكرات àwọn فا وما gbọ́n ọ̀rọ̀ Ọlọ́run wọn gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ kò lè yé wa dáadáa wọ́n ní àròyé bú tí àwọn káfìrí ń ṣe tí wọ́n fẹ́ fi gbé káfìrí kúfùrù wọn lẹ́sẹ̀ bí gbólú àwọn tá a dákọ lẹ́ẹ̀kan àwọn ẹni mẹ́ẹ̀ pè wọ́n ìgbé tọ́lọ́wọ́n bá àlékè ọlá tí ọba fẹ́ fáwọn ní sáwọn ọ̀sẹ̀ bọ̀ tí wọ́n ń sọ àròjàre kan tí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ yẹn wọ́n lọ́lọ́wọ́n gbá o ọlọ́wọ́n gbàròjàre yẹn tó gbọ́lọ́wọ́ bá àlékẹ́ ọlá fún ọ nílẹ̀ aka ètò pé <laughs> kí láǹfà nílẹ̀ aka ètò fún wa wà á fún àmọ̀ wà á sì fún a ní níta fi ń gbọ́rọ̀ yé tó pé lẹ́yìn náà ọwọ́ ajẹ́kẹ́ nìkọ̀ọ̀kan wa kápá ó fún a ní kápá tá a lè fi ṣe dáadáa ó sì fún a ní kápá tá a lè fi sẹ́yìn fún láburú pé dáadáa ni a lè ṣe ìkànnà wa ṣe àáfà wo ló wá wọ́ kálukú lé wá gbọ́rọ̀ lọ́nba yìí síbi ẹbẹ́ fẹ́ wà ní ilẹ̀ wa ń bọ̀ yìí nìsín ṣé bí ẹ ti wá òun láti lè yín ṣọ́ọ̀bù yín kódà kó jẹ́ pé ẹni ṣọ́ọ̀bù rẹ̀ pé agbẹnibí náà ni ṣọ́ọ̀bù rẹ̀ wà ẹ ti lè rò jìnnà agbẹnibí náà nílé rẹ̀ ṣé lẹ́nu ilé rẹ̀ ń èso èso rẹ̀. gbà pé ibi tí gbé fẹ́ wa ó súnmọ́ bí wa sí wá ní òfin wá sí èsù tí ó pàdé ẹ̀ èsù kankan ní ọmọ kó alẹ́sẹ̀ kẹ́ mọ́ lọ yìí tẹ́bá nìkan ní ìsìn tẹ́bá bá ń sọ́ọ̀bù tí ọ̀wà àbẹ́bá ń lé tí ọ̀wà ọ̀lọ́ tẹ́sírì ni olóṣù náà ní jàre kẹwàá bí pé ọwọ́ ló ti lé ọmú ni àbẹ́sẹ̀ ń ọ̀bọ náà tọ̀ lọ ebi ńlá wáyì nígbàtà fẹ́ wá ọlọ́run fún aníkàpá tá lè fi ṣe dáadáa tá lè fi jìnà tá burú ẹ̀ndẹ̀ sàbúrú náà ọmọ àmà sí ni òun náà má fi òdà gbogbo àwọn tí ó sì lè jẹ́ ń tó lè kọjú wa ọlọ́run ti bá ní mú kúrò lọ́nà ṣe bí lají láàárọ̀ ìyájí dáadáa sáyé kò forí fọ́ wa àwa gangan kò fẹ̀dọ̀dùn ìyàwó wa kò sí ọmọ wa ṣe wàhálà fún wa ṣe bá màmá ni ó mú pò lọ́nà fún wa adẹ̀ wa ń lo àǹfààní yẹ adẹ̀ fi wá tó bá rí bẹ́ẹ̀ kò sẹ́jọ́ o bí ẹ bá fẹ́ wọ́n lè ṣe dáadáa o tó fẹ́ wọ́n lè ṣàbúrò o ìbọ̀ ọlọ́ba nǹkan orí nìsín ohun tí mo ní kẹ́ ẹ̀kọ́ mẹ́rin ọba nǹkan nìsín àwọn afáwa bọ́ síbẹ̀ wọ́n ní kọ́yẹ̀ kì í fi kanákídá à ń kọ́ di sa alitawu. wọ́yẹ̀ kì í fi kanákídá ànàmẹ́ kọ́ di sa alitawu. nínà ní usiri màrúdúdú làdákúlé fitrọ́tí. mínàlẹ̀ òzìrì mẹ́rin dúdú làdákúlé nàdírọ̀tí. kúrò fitrọ́tí. mínàlẹ̀ òzìrì mẹ́rin dúdú làdákúlé fitrọ́tí. wẹ̀kíkà nákídán anna ma kọ́dísà àlìtáwù. wẹ̀kíkà nákídán annama qad sa'altahum minal usri maridudun lada kulli fitrati minal usri maridudun lada kulli fitrati minal usri maridudun lada kulli fitrati afa ni ó ti tó yẹ̀kìfíkà nákídán ó ti tó láti dẹjọ́ rẹ nù. ànàmá kọ̀dísà àlìtàwù. gbogbo ń tọ́ ń sọ yìí ẹ́ẹ́ kádàrá ọlọ́run ni kádàrá ọlọ́run ni kádàrá ọlọ́run ni ó ṣe dáadáa kádàrá ọlọ́run ni ìjọ tó bá ìjọ tí ìjọ tí wọ́n bá ní kò ṣe dáadáa ní rántí kádàrá ọlọ́run hmm. yóò sì gbàgbé kádàrá ọlọ́run níjọ wọn bá ṣàbòsí sí i kó ìgbà pé sówó òun ló jí máa lọ kádàrá ọlọ́run ni ó yẹ kì fi kànákídá anáma kọ̀dí sa'alitahu ó yẹ kì fi kànákídá anáma kọ̀dí sa'alitahu nínà lè ó sírí màrìdúdú لدى كل فترة من العذر مردود لدى كل فترة من العذر مردود لدى كل فترة gbogbo àròyé tó fẹ́ máa mú wáyẹ màrìdúdù ní màrìdúdù wọ́n ti dàlú ọ̀láyà làdákùlì fìtìrọ́tì gbogbo ẹni gbogbo gbogbo gbogbo fìtìrọ̀ láyé gbogbo tọ́lọ ń dámọ́ ọmọnìyàn lára àdámọ́ ọmọnìyàn ó takorú àròyé kú yẹn lọ́dọ̀ Yorùbá lọ́dọ̀ haúsá lọ́dọ̀ ibo lọ́dọ̀ funfun lọ́dọ̀ pupa gbogbo fitrọ tọ́lọ ń dá sókè pẹ̀ ìlọ́mọnìyà lọ́tàkó. nínú ilé òfìrí mẹ́rí dúdú ládàkó lè fètè àti nínú ilé òfìrí mẹ́rí dúdú ládàkó lè fètè àti. àfààní ṣe bí fàáńtà tó ìbú tọ́ ìní ìnájẹ̀mí àhún fàántàtùhìbù tọ́ ìní ìnájẹ̀mí àhún fàántàtùhìbù tọ́ ìní ìnájẹ̀mí àhún síbí ilẹ̀ gbé lọ fàántàtùhìbù tọ́ ìní ẹ má jẹ́ ọ̀dà bá kìí fọ́mọ tí bẹ̀rẹ̀ yìí ẹ فأنت تحب الطاعنين جميعهم عليك وترميهم بكل مذمة عليك وترميهم بكل مذمة فأنت تحب ṣebí wọn náà ni fẹ́ pé gbogbo tọ́ ìmìnà gbogbo ẹni tí bá ń búwọ tó ìbù lọ́mọ́ dú padà fa'anta tó ìbù tọ́ ìní ìnà jẹ́mí àwọn ìbùwẹ́ ń bá bú ọlọ́mọ́ bú padà ègbéyàn lérí kádàrá kẹ́ni ó mọ́ ara rẹ wọn kan wọn kan ojú rẹ kò pé à ẹ̀yìn kọ́ kádàrá ọlọ́run فأنت تحب طائلين جميعهم جميعهم ni gbogbo ẹni bá kú ọlọ ó kú padà èèwò pé à eléyìí kò tẹ̀yẹ kádà lóhùn ó kú padà kó dàbí wèrè bú ọ ó bú tiẹ̀. àlékà wà tẹ̀rù mi hẹ́mi kò lè màdámà tiẹ̀. عليك وترميهم بكل مذمة وترميهم بكل مذمة tí a máa bú ọ léèbú kan mẹ́wàá ló bú padà ah, ah, ó làákà ìní ọ̀ èso ọmọ lọ mẹ́sì wá lè olóhun lẹ́nìkan ó bú pé ọjọ́ èkú ayẹ̀ wọ́n bú abẹ́ níbì kan èyàn wá lé òun ọ̀dáhùn ọjọ́ pípẹ́ ní ẹ̀ ìwọ náà mà ní àfá ìwọ náà mà ní wọ́tẹ̀ni hálù wọ́tẹ̀ni hálù mọ́ wàhálàkà mi kù lífìrí kọtí wọ́tẹ̀ni hálù máa wàhálàkà máa wàhálàkà wọ́tẹ̀ni hálù máa wàhálàkà kùlùmọ̀ wàhádàtí وتنحل ما ولا تأكل موادة وتبجد ما نواك من كل فرقة نواك من كل فرقة وتبجد ما نواك من كل فرقة نواك ẹni bá ń bọ́ sọ̀rẹ̀ wọ́n kúlá mawadati tàbí sọ́fúwà mawadati síbẹ̀ ń bá ti lè mú ọlọ́rẹ̀ lọ́la ìfẹ́ rẹ̀ bọ́rùn òhú èsè ìyàrí tó bá wọn. wọ̀tẹ́ni àlùmọ́ wà láàkà kúlá mawadati. ìfẹ́ mú ọlọ́rẹ̀ lọ́la ìwà lọ́la fẹ́ wọn bọ́rùn lọ́la fẹ́ wọn bọ́rùn ọ̀dà tó bẹ́yẹn èsẹni tí a máa sin tí ọ̀dá sí tí wọ́n máa ń se ń tó dáa padà irú wọn kọ́ bá ń kí ẹ. wọ́n tún bò gídù máa ń na wá kàmí kò lè fi rẹ́kọ́ tí wọ́n tún bò máa ń na wá kàmí kò lè fi rẹ́kọ́ tí. ṣebí wọ́n ni tọ́mọ bínú sí gbogbo ẹ̀ ń bá ti bá ọ̀sọ̀ta ẹni ọjẹ́ máa ná wáàkà ẹ ń bá ti lè mú ọlọ́ta báyìí kódà ibi tó ṣe dé gbogbo ẹni tẹ́ni yẹn ò tún bá sọ̀tà ó tún fẹ́ kán máa bọ́ gbógun tì í kọ̀tọ́ àwọn òfúrúfú bí ń bá wọ́ jà nìkan ìyàwó rẹ̀ ò ní jẹ́ ó kí mọ́ tí ìyàwó rẹ̀ bá ń kí yóò dìjà ọmọ rẹ̀ ò ní fẹ́ kó kí mọ́ tọ́bá ìlọ kí yóò dìjà orí ọ̀rọ̀ gbélé ní kádàrà ń bẹ̀ wọn ipe kìíní owó rẹ̀ tí ó jẹ mọ́lẹ̀ yẹ kádàrà ọlọ́run ni kẹ́kẹ́ sọ pé ọmọ yẹ ká bẹ̀rẹ̀ pé ẹ má bẹ̀rẹ̀ kádàrà ọlọ́run ni báńkì sí sí atm rẹ̀ ó lọ báńkì o kò dé lórí kádàrà وحالهم وحالهم في كل قول وفعلة كحالك كحالك يا هذا كحالك يا هذا بأنجاه حجتي كحالك يا هذا بأنجاه حجتي wàhálùhùn mọ́ ìṣesí àwọn èèyàn fi ikú lè kọ́ lè wà fílì láti ìṣesí àwọn èèyàn níbi iṣẹ́ ṣíṣe ìṣesí àwọn èèyàn níbi ọ̀rọ̀ sísọ ebibi kàhálíkà kàhálíkà yá àdáàbí àríjà ìrọ̀jà sí kàhálíkà yá hujjati ìfẹ́ sí wọn yàtọ̀ fún sèṣì tiẹ̀ náà irú tí a ń sọ ìwọ náà ń sọ irú tí a ń ṣe ìwọ náà ń ṣe wọn ò ṣe kan sí ọ kó o sòdì kejì ẹ̀ sí wọn tí máa ṣe dáadáa sí ọ dáadáa ló ń ṣe sí wọn máa ṣe ń tí ọ̀dà sí ọ ń tí ọ̀dà ló ń ṣe padà ó gbélé ní ń gbà yẹn èyí tá a sọ yìí èyí ni àròjàre tó fẹsẹ̀ múlẹ̀ òògùn tẹ́lẹ̀ nìkan ní ìsìn kẹjọ sàdé lórí orí pé ẹwà 10,000 kọwa parí jẹta kò pé ńgbà mo gbéṣẹ́ fún yìí owó tí mo ní lọ́njọ́ yẹn 100,000 ni àmọ́ lè ní lábẹ́ ìpẹ́fọ́ lọ́hùn ó ti wọ́wọ́ mílíọ̀n fúdé eléyìí ìlú làdé òǹga sí ní 10,000 gba 50,000 máa mú lọ kó sẹ́rẹ̀ nìyẹn. ọ̀ síbáwọn. ọ̀ síbáwọn àbí kára ọlọ́run kójú orówó kásì yíwọ náà lọ́ba sanwó dín fún ẹni tó gbéṣẹ́ fún nípa péjọ tó gbéṣẹ́ fún oní lọ́wọ́ àmúgbàtọ́ ṣiṣẹ́ tó sanwó nǹkan sẹfẹsẹfẹsẹ kò sí owó òtú bíi ten thousand lọ́mọkọ wa fún pé wo arákùnrin má bínú sórí nǹkan tá à ń pèsè fúnra wa ẹgbẹ̀rún ọ̀nà ọgọ́rùn ní bẹ̀ lọ́wọ́ àmọ́ gba gba yìí so náà gbà lọ́rẹ̀ ah, ẹ yàtọ̀ síra yín nǹkan ń bára yín lò ìjẹjọ́ bí bára yín lò náà ń bẹ bí bára yín lò yìí tó wá rí bẹ́ẹ̀ ò wá ní gbọ́n lábala abẹ̀yẹ kọ́ mọ̀ ń yanjú kọ́ wá dábala tọ́ kọmọ wá sí tí ọ̀dá kọ́ pé kádàrà náà lójú sí àfá tó gbẹ́lẹ̀ àsílé tọ́lẹ́lẹ́ à ń lé ó sì ní owó tí ẹ lè bí òsínú àti sàárì ní rọrùn àmọ́ bùkátà kan tí fàárẹ ò tí ká tọ́lọ̀ dágbálé ló gbé ọ lérí ikọ̀ mọ́fowó tí wọ́n èsínú lé

bọ́lá mákàrà ń tọ́ fẹ́ se mọ́ láyé wàá ṣe kí lè kọ́kọ́ jẹ ìgbóná bákan káwọn yẹn á sàdúà ìbọn ọ̀fẹ́ yẹn kan gbọ́dẹ̀ bíi pé kọ́ mọ̀ yìí pé bàbá rẹ̀ wọ́jà rẹ̀ wọ́jà náà tó rẹjọ rẹjọ tá a bá kọ́ mọ́ ẹni ẹlẹ́ni yóò gbúgbẹ́ gẹ́gẹ́ wò náà síkàdàrà ò sí ndé yàn ẹ̀rẹ́ nìkan tó ṣe nǹkan láyé rí lákọ́gbọ́n rẹ̀ lójú orí ṣe tọ́lọ̀ kéèyàn tẹ́lẹ̀ owó jọ tẹ́lẹ̀ ẹjọ́ tẹ́lẹ̀ ẹjọ́ ọwọ́ arí bùkátà sí kò ní ìdí kan máa gún bí ọrùn sáwa bí a ti bá ti pé kéèyàn fi làákà ìkọ́wà láyé sáwa ní ìsìn kéèyàn ya a kéèyàn máa rúgbò ìdálẹ́ ìdúró ìdálẹ́ báwọn ìyá àti nǹkan iláyé náà ni o ọkọ̀ lòdélẹ̀ yìí ọkọ̀ lòdélẹ̀ yìí o ọlọ́run lọkọ̀ yìí o ẹ bá gbà fáwọn ará bí yẹn gbogbo wọn gbà lọ́rẹ̀ tán ẹ yóò kiri kan owó gbá bẹ́ẹ̀ láti mọ̀ lówó ata wọ́n kò owó yọ wọ́n kò owó rẹ̀ tán wọ́n kò owó owó owó wọn á ní béèrè owó lọ́rẹ̀ wọ́kọ̀ fẹ́ bìnrin sí ọkọ̀ fẹ́ bọ̀bá láyé àbámọ̀ ń bá lóbìnrin ọba ní jẹ́ wọ́n mọ̀ sáré ká ń torí rẹ̀ ànùkún lọ. ọmọ ẹ̀ta sí ìdí ní ìsìn ẹ̀mí ẹ̀ ń dàgbòtò ó ti bọ̀ kàrán náà tọ́ lọ dẹ́bà ń lé ìsìn. bẹ́lẹ̀ àbá ń bẹ́ ń tẹ̀ sí ìrì òun ti ń wa agbóhùn sìn nígbàtí ó tùjà alẹ́ tẹ́ máa lọ yayaya lẹ́kọ́ lé bá nǹkan lé lẹ́lẹ̀ èyí wọ́n pọ̀ tẹ́lù sí ọ̀dàrí sọ́ọ̀bù padà ní alẹ́ sì wọ́n lọ́rọ̀ kà ìwọ́n lọ́ kọ́ wọ́n <laughs> lọ́ lẹ̀ ná ọkọ̀ sàrì yàn wọ́n bọ́ ó ní ọlọ́ta. bó bá lè jẹ yẹ wàá já jáde wàá bẹ̀gà ọ̀hún já jáde sínú. pẹ́pẹ́ o lẹ́ni tí ó bọ̀ ṣe ń lé ọ̀dẹ̀ ìgbà sọ́ọ̀bù lọ ẹ́ kò lé wàá dẹ̀ fi oúnjẹ ajáde sínú. tí màgí ti já kò sí pé bóyá kí wọ́n fún jẹ́jẹ́dẹ̀ sínú níyàn ọ̀láwẹ̀ ọ̀láwẹ̀ rẹ̀ kẹ́kọ̀ọ́ sàwẹ̀ rẹ̀ ẹnu pé yọ ọkàn já ni ilé ìfẹ̀lẹ̀ má dà akérèmọ́kúnlá iyọ̀ iyọ̀ tèbó se lè mọ́ jà iyọ̀ tí ọlọ́run bá lè kẹ́lẹ́ máa fi sóúnjẹ ní òsì La ilaha illallah ah, ah, ó ti máa ń wà ń bẹ̀ kí ẹ máa jẹun tí ẹlẹ́yà se a rí bàbá ẹnu àwátá táà ti ń jẹ ọlọ́mọjà jẹ̀mí ni amina ọlọ́jọ́ ló kú yẹ̀ sí pọ̀ bá ní sàmí bá ní sàmí ah pẹ̀lú ògbọ́nà níwòye ẹ̀mí ìwọ náà máa jẹ ìjẹ̀lẹ́à ìkẹ́kùn ní sàláfíà yìí tí bá ṣe pé fọ́lọ̀mọ́ yàrá padà sí ibú àbáfọ́fọ́kọ́ ilé àyí pé jẹun ajáde wò kó wá gbé sẹ́jà ara wọn olólè mọ̀ yàtọ̀ sọ́gbọ́sọ́ ìyànjẹ ajáde ò tí mọ̀ yàtọ̀ ilé ìjẹ́njẹ̀lẹ́à oh, adumakari àmì ní ìṣèjẹ́ bẹ́ẹ̀ nù wọ́n àti ya ẹniyà ń bá ẹniyà ń jẹ ìtìtì èkú bọ̀rọ̀ kí ìmọ̀ lẹ́lẹ́ à ń lé lálóhun ah. bá yé rí lọ́wọ́ ní lẹ́tìkọ̀ lọ́hun ẹ mọ̀ pé kámábà kámá sọ ọ́ pọ̀ ni kámá sọ jù kámá sọ ni gbogbo tá ń jẹ yẹ ó ní ìdí ajẹbàrá kà má Allahu Akbar gbogbo tá ń jẹ yẹ ó yẹ ká jàlùbáríkà má jàlùbáríkà má téèyàn bá ń jẹun tẹ pé bàrákà ò sí ń bẹ ó ní bí wẹ́ẹ̀ sí máa rí lọ́la sí bára tá a fi bímọ náà nù bára náà dáa máa fi sòwò ọmọ bí náà dáa fi àbí kọ́ máa jẹun tó ní bàrákà lára yóò kò ní mọ́lẹ́mọ́ bẹ̀yẹ wọ́n yọ yàtọ̀ kan báyìí yọ yàtọ̀ nǹkan hmm, tètè mọ̀ ni a máa yàtọ̀ bẹ́yàn bá ń lọ jẹun nísọ bígì àbíkí náà ń pè mr bígì èyàn tí ń lọ jẹun bẹ́ẹ̀